tó fẹ́ fún ọ ni pé ọmọ ti yọjú sí ìlú ní ìsinyìí. bí òkú ẹ pa ọ̀nà wájú ẹ mọ̀ pé bí ẹ lọ́jìn náà ni. owó ẹrú ṣíṣe mo bá lọ́wọ́ àwọn baba ńlá mi àjogúnbá ni. òwò tẹ́mi mọ̀ ń rẹ̀ ni owó ẹrú ni o àbí. owó ẹrú. bẹ́ẹ̀ ni. èlé ló ta gbogbo àwọn ẹrú rẹ wọ̀nyí fún mi. mo mọ̀ pé alówó lórúbí yìí rẹ ni ọ onígbanígbanówó iye tó bá ti gbé fún mi tí ẹrú tó bá fi ò bá tó ètò fọdẹrú kun. ẹ dàlẹ́. tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbangba ibi pẹlẹbẹ báyìí náà ni ó mọ̀ ọ́n ṣe eré àrẹ̀mú tẹ́ ń wo lèmi ò fẹ́ o mo fojú sọ mo fi gbogbo ara sọ sópò rí mi ní Àrẹ̀mú. ṣé àmọ́ wá pẹ̀lú ọ̀bọ rẹ̀ jáwúra ni. <laughs> èmi wò pọ́ ọmọ méjì òkèrè ńgbò bá bí sùn àtìwálẹ̀ ó ò bí fùkù kó o bí òróǹro kó o bí sàkì gbogbo ẹ̀ mọ́ra wọlé rí ibú. ẹja àríjẹ fún yín fún yín pàmò ẹja àràbà gbé fún ẹ padà kéré jẹjẹ. àríkẹ́ mm-hmm. bó bá tásìkò àti su fùrọ́ là. fùrọ́ ti là ìwọ ni o túmọ̀ tún dí. odò kan bẹ lẹ́yìn kúlẹ̀ rẹ̀ àṣálà àbùwẹ̀ ìwọ débẹ̀ ló fi bájú lójú rẹ bá dojú oge ìdí rẹ dìdí ìlẹ̀kẹ̀. kí ni nǹkan náà. ikú tèmi náà ni o. lápàdàbà mo yí ọ lájìwọ. olówó níbo. fóònù ìfẹ́ máa bí ẹ̀ ń sì para mi sí ọlọ́run ìwà jẹ́ kó yá wọn ìyá tó bí mi àti bàbá mi wípé ìwọ gangan ló fẹ́ gbẹ̀mí mi.